الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وكان مع صحابي النبوة محمد بن أنس بن مالك رضي الله عنه òun lọ́gbọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ló ti wí ọ̀la anabi ní tasaxaru fa inna fi saxuri baraka ẹ má jẹ sààrì o torí alibarika ń bẹ ń bi dídé jẹ sààrì nù awẹ ní pàtàkì nípa báyìí jàmá mùsùlùmí àsẹ́nu súnà ìlànà ànábì ni pé èyí pé mo lágbára bẹ́ẹ̀ mi bá ti sùn ọ́ dàárọ̀ èmi ò nídìí àti jẹun lóru ànábì ni jẹsàárì alùbáríkà ń bẹ́ẹ̀ àǹfààní ńláńlá ń bẹ́ẹ̀ pàtàkì àwọn ẹ̀yà wa àwọn ìyàwó wa ládá ládá pọ̀ lẹ́ ń gbà o pẹ̀lú ma ṣètò ti aláwẹ̀ ó fi jẹsàárì àtàwọn àtẹ̀yìn náà ọlọ́jà papọ̀ sórí rẹ̀ ẹ̀wà arísàárì tó lọ́lá tó súnà nẹ́bí òun lè ta jẹ nígbà tí òru bá fẹ́ tán tásùbà fẹ́ tó wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.